ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni gbígbé nínú Kristi a ó kà láti inú ìwé Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkarùn-ún ó kà báyìí pé èmi ní àjàrà ẹ̀yin ní ẹ̀ka ẹni tí ó bá ń gbé inú mi tí èmi náà sì ń gbé inú rẹ̀ yóò máa so èso púpọ̀ ẹ kò lè dá ohunkóhun ṣe lẹ́yìn mi ṣẹ́gun ti fi ayé rẹ̀ fún olúwa láti nǹkan bíi ọdún mẹ́ta sẹ́yìn ṣùgbọ́n a ò tí ì baptisi rẹ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ ó di ohun tó ṣeni láàánú wípé eléyìí kò tilẹ̀ mì ṣẹ́gun lọ́kàn bẹ́ẹ̀ ni kò ní ìrètí kan nípa bíba títí ẹni pẹ̀lú ẹ̀mí mímọ́ nítorí pé ó tilẹ̀ rò wípé ohun kan ṣoṣo tí ẹ̀mí mímọ́ ń ṣe fúnni ni kí a bá lè fi èdè tuntun sọ̀rọ̀ tàbí kí a fèdè fọ̀ ṣùgbọ́n Ṣẹ́gun kò tọ̀nà bẹ́ẹ̀ ni kò ní òye tó tó nípa ọ̀ràn yìí kò ní òye tó jinlẹ̀ bẹ́ẹ̀ ni eléyìí kò jẹ́ kí ó lè gbé ìgbé ayé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú ìgbé ayé tuntun eléyìí tí ó ní nítorí pé a ò tí ì kún pẹ̀lú ẹ̀mí mímọ́ lọ́pọ̀ ìgbà a máa ya aṣẹ́gun lẹ́nu a sì máa ṣe ní kàyéfì nígbà tó bá rí àwọn ènìyàn tí wọ́n ń gbàdúrà tó bíi wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ a máa wò wípé kí ni wọ́n tilẹ̀ ń sọ tó tó bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tó bá gbìyànjú fúnra rẹ̀ láti gbàdúrà ju bí ìṣẹ́jú mẹ́wàá lọ a máa sú a sì máa sùn lọ ṣẹ́gun kò ní ìbáṣepọ̀ tí ó dánmọ́rán tàbí tí ó wúrí pẹ̀lú olúwa nítorí wípé a kò tí ì kún fún ẹ̀mí mímọ́ kí ẹ̀mí mímọ́ kó sì máa gbé inú rẹ̀ ìdí sì ni eléyìí tó fi jẹ́ pé ní gbogbo ìgbà ní ṣẹ́gun a máa dojú kọ ìpọ́nilójú àwọn ẹ̀mí òkùnkùn ìdí tí ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ kò fi ní ìrírí àwọn èrè tí ó pọ̀ tó wà nínú ìgbàlà ni wípé Kristi kò gbé inú wọn. a nílò láti mọ̀ kí òye rẹ̀ kí ó sì yé wa wípé nígbà tí Kristi bá ń gbé inú wa àwa pẹ̀lú ń gbé nínú Kristi bẹ́ẹ̀ nígbà tí a bá ń gbé nínú Kristi Kristi pẹ̀lú òun gbé inú wa a sì máa gbé inú wa nípasẹ̀ ẹ̀mí mímọ́ rẹ̀ ó ń gbé nínú wa pé kí àwa pẹ̀lú kí a bàa lè gbé ní inú òun tìkára rẹ̀ ẹnikẹ́ni tí a bá ti baptisi pẹ̀lú ẹ̀mí mímọ́ tí ó sì kún kún fún ẹ̀mí mímọ́ nígbà gbogbo yóò ní ìrírí eléyìí ẹ máa lọ sí inú ayé lẹ́nìí pẹ̀lú ìpinnu láti kún fún ẹ̀mí mímọ́ ní ìgbà gbogbo àdúrà dúpẹ́ lọ́wọ́ olúwa pé òun ni ẹni tí ó ń baptisi wa sọ fún ọlọ́run pé kí ó kún ọ fún ẹ̀mí mímọ́ rẹ̀ lákọ̀tun ní orúkọ jésù àyọkà látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní bá a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí níwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a kà láti níwèé kọ́rìntì kejì orí kẹfà títí dé orí ìkẹjọ ẹ máa bá wa kà lọ. kọ́ríntì kejì orí kẹfà. gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ à ń bẹ̀ yín pé kí ẹ má ṣe jẹ́ kí gbígbà tí ẹ gba oore ọ̀fẹ́ ọlọ́run jẹ́ lásán nítorí ọlọ́run sọ pé mo gbọ́ ẹ̀bẹ̀ rẹ nígbà tí o bá ojú rere mi pàdé mo ràn ọ́ lọ́wọ́ ní ọjọ́ ìgbàlà ìsinsìnyí ni àkókò ojúrere Ọlọ́run òní ni ọjọ́ ìgbàlà a kò fi ohun ìkọ̀sẹ̀ kankan síwájú ẹnikẹ́ni kí àwọn ènìyàn má bàa rí wí sí iṣẹ́ wa ṣùgbọ́n nínú gbogbo nǹkan à ń fi ara wa sípò àyẹ́sí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run a ti farada ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní àkókò inúnibíni nínú ìdààmú àti nínú ìṣòro nígbà tí wọ́n nà wá àti nígbà tí a wà lẹ́wọ̀n ní àkókò ìrúkèrúdò àti ní àkókò tí iṣẹ́ wọ̀ wá lọ́rùn tí à ń pa ebi mọ́nú à ń ṣiṣẹ́ pẹ̀lú ọkàn kan pẹ̀lú ọgbọ́n àti sùúrù pẹ̀lú inú rere àti ẹ̀bùn ẹ̀mí mímọ́ pẹ̀lú ìfẹ́ tí kò lẹ́tàn à ń ṣe iṣẹ́ wa pẹ̀lú òtítọ́ inú àti agbára Ọlọ́run a mú ohun ìjà òdodo lọ́wọ́ ọ̀tún àti lọ́wọ́ òsì bí a ti ń gba ọlá bẹ́ẹ̀ ni a ń gba ìtìjú bí a ti ń gba èébú bẹ́ẹ̀ ni à ń gba ìyìn àwọn ẹlòmíràn kà wá sí ẹlẹ́tàn bẹ́ẹ̀ sì ni olóòótọ́ ni wá ìwà wa kò ye àwọn ènìyàn síbẹ̀ gbogbo ènìyàn ni ó mọ̀ wá a dàbí ẹni tí ń kú lọ síbẹ̀ a tún wà láàyè a ti ní ìrírí ìtọ́ni pẹ̀lú ìjìyà síbẹ̀ ìjìyà yìí kò pa wá a ní ìrírí ìbànújẹ́ nígbà gbogbo síbẹ̀ à ń yọ̀ a jẹ́ aláìní síbẹ̀ a ti sọ ọ̀pọ̀lọpọ̀ di ọlọ́rọ̀ a dàbí àwọn tí kò ní nǹkan kan síbẹ̀ a ní ohun gbogbo a ti sọ òtítọ́ inú wa fún yín ẹ̀yin ará Kọ́ríńtì ọkàn wa sì payá sí yín kò sí ohun kan ní ọkàn wa sí yín bí ohun kan bá wà a jẹ́ pé ní ọkàn ti yín ni mò ń bá yín sọ̀rọ̀ bí ọmọ ohun tí ó yẹ yín ni pé kí ẹ sí ọkàn yín payá sí wa. ẹ má ṣe da ara yín pọ̀ mọ́ àwọn aláìgbàgbọ́ nítorí ìrẹ́pọ̀ wo ni ó wà láàrin ìwà òdodo àti àìṣòdodo tàbí kí ni ó pa ìmọ́lẹ̀ àti òkùnkùn pọ̀ báwo ni Kristi ti ṣe lè fi ohùn ṣọ̀kan pẹ̀lú èṣù kí ni ìbá pa onígbàgbọ́ àti aláìgbàgbọ́ pọ̀ kí ni òrìṣà ń wá nínú ilé Ọlọ́run nítorí ilé Ọlọ́run alààyè ni àwa jẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ pé n ó máa gbé àárín wọn n ó máa káàkiri ní àárín wọn n ó jẹ ọlọ́run wọn wọn yóò sì jẹ́ ènìyàn mi nítorí náà ẹ jáde kúrò láàrin wọn ẹ ya ara yín sọ́tọ̀ ni olúwa wí ẹ má fọwọ́ kan ohun àìmọ́ kí n lè gbà yín n ó jẹ baba fún yín ẹ̀yin náà ó sì jẹ́ ọmọ fún mi lọ́kùnrin àti lóbìnrin yín èmi olúwa olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. kọ́ríntì kejì orí keje. nítorí náà ẹ̀yin àyànfẹ́ nígbà tí ẹ ti ní àwọn ìlérí yìí ẹ wẹ gbogbo ìdọ̀tí kúrò ní ara àti ẹ̀mí yín ẹ ya ara yín sí mímọ́ pátápátá pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ẹ fi wá sọ́kàn a kò ṣe ẹnikẹ́ni a kò bà ẹnikẹ́ni jẹ́ a kò sì rẹ́ ẹnikẹ́ni jẹ kì í ṣe pé mò ń fi èyí bá yín wí nítorí bí mo ti sọ ṣáájú ẹ ṣe ọ̀wọ́n fún wa tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé bí ó bá kan ti ikú kí a jọ kú ni bí ó bá sì jẹ́ ti ìyè kí a jọ wà láàyè ni ọkàn mi balẹ̀ lórí ọ̀rọ̀ yín mò ń fi ọwọ́ yín sọ̀yà mo ti ní ìtùnú kíkún nínú gbogbo ìpọ́njú wa mo ní ayọ̀ lọ́pọ̀lọpọ̀ nígbà tí a Macedonia ọkàn wa kò balẹ̀ rárá wàhálà ni lọ́tùn-ún lósì ìjà lóde ẹ̀rù nínú ṣùgbọ́n ọlọ́run ti ń tu àwọn tí ọkàn wọn bá rẹ̀wẹ̀sì nínú ti tù wá nínú nígbà tí títù dé kì í sì ṣe ti dídé tí ó dé nìkan ni ṣùgbọ́n ó ròyìn fún wa gbogbo bí ẹ ti dá a lọ́kànlé àti gbogbo akitiyan yín lórí wa bí ọkàn yín ti bàjẹ́ tó fún ohun tí ó ti ṣẹlẹ̀ àti bí ẹ ti ní ìtara tó fún mi èyí mú kí inú mi dùn púpọ̀ bí ó bá jẹ́ pé ìwé tí mo kọ bà nínú jẹ́ n kò kábàámọ̀ rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé mo ti kọ́ kábàámọ̀ pé ìwé náà bà yín lọ́kàn jẹ́ fún ìgbà díẹ̀ ṣùgbọ́n nísinsìnyí mo láyọ̀ kì í ṣe nítorí pé ó bà yín lọ́kàn jẹ́ ṣùgbọ́n nítorí pé bíbà tí ó bà yín lọ́kàn jẹ́ ni ó jẹ́ kí ẹ ronúpìwàdà nítorí ẹ farada ìbànújẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ kí ẹ má bàa pàdánù nítorí ohun tí a ṣe ìbànújẹ́ tí ènìyàn bá farada gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ a máa mú kí ènìyàn ronúpìwàdà kí ó sì rí ìgbàlà tí kò ní àbámọ̀ nínú ṣùgbọ́n tí ènìyàn bá kàn ní ìbànújẹ́ lásán ikú ni àyọrísí rẹ̀ ṣé ẹ wá rí ìbànújẹ́ tí ẹ faradà gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ ti yọrí sí fún yín ó mú kí ẹ fi ìtara mú ọ̀rọ̀ náà kí ẹ sì jà fún ara yín ó mú kí inú bí yín sí ohun tí ó ti ṣẹlẹ̀ ó mú ìbẹ̀rù wá sọ́kàn yín ó mú kí ẹ ṣe ájò mi ó mú kí ẹ ní ìtara. ó mú kí ẹ rí i pé ẹ ṣe ẹ̀tọ́ nínú ọ̀ràn náà ní gbogbo ọ̀nà ẹ ti fi hàn pé ọwọ́ yín mọ́ nínú ọ̀ràn náà nígbà tí mo kọ ìwé tí mo kọ́kọ́ kọ kì í ṣe nítorí ti ẹni tí ó ṣe àìdára bẹ́ẹ̀ ni kì í ṣe nítorí ẹni tí wọ́n ṣe àìdára sí ṣùgbọ́n mo kọ ọ́ kí ìtara yín lè túbọ̀ hàn níwájú Ọlọ́run. ìdí rẹ̀ nìyí tí a fi ní ìtùnú lẹ́yìn pé a ní ìtùnú a tún ní ayọ̀ púpọ̀ nígbà tí a rí bí ayọ̀ títù ti pọ̀ tó nítorí ọkàn rẹ̀ balẹ̀ láàrin gbogbo yín. nítorí bí mo bá ti sọ ohunkóhun nípa yín tí mo sì ti fi ọwọ́ yín sọ̀yà ẹ kò dojú tì mí ṣùgbọ́n bí ó ti jẹ́ pé òtítọ́ ni gbogbo nǹkan tí a ti sọ fún yín bẹ́ẹ̀ náà ni ọwọ́ yín tí a fi sọ̀yà fún títù jẹ́ òtítọ́ inú títù dùn sí yín lọ́pọ̀lọpọ̀ nígbà tí ó rántí bí gbogbo yín ti múra láti ṣe ohun tí ó sọ fún yín àti bí ẹ ti gbà á pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì mo láyọ̀ pé mo lè gbẹ́kẹ̀lé yín nínú ohun gbogbo. kọ́ríntì kejì orí kẹjọ ẹ̀yin ará a fẹ́ kí ẹ mọ ohun tí oore ọ̀fẹ́ ọlọ́run ti ṣe láàrin àwọn ìjọ macedonia wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìdánwò nípa ìpọ́njú síbẹ̀ wọ́n ní ayọ̀ púpọ̀ wọ́n ṣe aláìní púpọ̀ síbẹ̀ wọ́n lawọ́ gan-an nítorí mo jẹ́rìí pé wọ́n sa ipá wọn wọ́n tilẹ̀ ṣe tayọ agbára wọn tìfẹ́tìfẹ́ ni wọ́n fi ṣe é ọ̀pọ̀ ọ̀rọ̀ ìwúrí ni wọ́n fi bẹ̀ wá pé kí á jẹ́ kí àwọn náà lọ́wọ́ nínú iṣẹ́ oore ọ̀fẹ́ yìí fún àwọn onígbàgbọ́ wọ́n tilẹ̀ ṣe ju bí a ti lérò lọ nítorí pé ara wọn pàápàá ni wọ́n kọ́ gbé bùn wá tí wọ́n sì yọ̀ǹda fún Ọlọ́run nípa ìfẹ́ rẹ̀ ìdí nìyí tí a fi gba Títù níyànjú pé nígbà tí ó jẹ́ pé òun ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ oore ọ̀fẹ́ yìí láàrin yín kí ó kúkú ṣe é parí gbogbo nǹkan wọ̀nyí ni ẹ ní tí ẹ sì ní lọ́pọ̀lọpọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ sísọ ìmọ̀ àti ìtara ní ọ̀nà gbogbo bẹ́ẹ̀ náà ni ìfẹ́ tí ẹ sí wa a fẹ́ kí ìtara yín túbọ̀ pọ̀ sí i nípa ṣíṣe iṣẹ́ ìfẹ́ pẹ̀lú n kò pa èyí láṣẹ mo fi àpẹẹrẹ ìtara àwọn ẹlòmíràn síwájú yín láti fi dán yín wò ni bóyá ẹ ní ìfẹ́ tòótọ́ tàbí ẹ kò ní nítorí ẹ mọ oore ọ̀fẹ́ olúwa wa jésù kristi pé nítorí tiwa òun tí ó jẹ́ ọlọ́rọ̀ di aláìní kí ẹ lè di ọlọ́rọ̀ nípa àìní tirẹ̀ èrò mi lórí ọ̀rọ̀ yìí ni pé ohun tí ó dára jùlọ fún yín ni nígbà tí kì í ti ṣe pé ẹ ti ń ṣe é nìkan ni. Pe, ṣùgbọ́n tìfẹ́tìfẹ́ ni ẹ ti fi ń ṣe é láti ọdún tí ó kọjá. ó tó àkókò wàyí ẹ ṣe é parí irú ìtara tí ẹ fẹ́ fi ṣe é ni kí ẹ fi parí rẹ̀ kí ẹ ṣe gẹ́gẹ́ bí ẹ ti ní tó bí ìfẹ́ láti mú ọrẹ wá bá wa ọlọ́run gba ohun tí ènìyàn bá mú wá ọlọ́run kò béèrè ohun tí ènìyàn kò ní kì í ṣe pé kí àwọn ẹlòmíràn má ṣe nǹkan kan kí ó jẹ́ pé ẹ̀yin nìkan ni ọrùn yóò wọ̀ ṣùgbọ́n ọ̀ràn kí ẹ jọ pín in ṣe ní dọ́gbandọ́gba ni ní àkókò yìí ọ̀pọ̀ tí ẹ ní yóò mú kí ẹ lè pèsè fún àìní àwọn tí ẹ ń ràn lọ́wọ́ ní ọjọ́ iwájú ọ̀pọ̀ tí àwọn náà bá ní yóò mú kí wọ́n lè pèsè fún àìní yín ọ̀rọ̀ ojúsàájú kò ní sí níbẹ̀ gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ ẹni tí ó kó ọ̀pọ̀ kò ní jù ẹni tí ó kó díẹ̀ kò ṣe aláìní tó. ọpẹ́ ni fún ọlọ́run tí ó fi irú ìtara kan náà tí mo ní sí ọkàn títù nítorí nígbà tí a sọ pé kí ó wá sọ́dọ̀ yín pẹ̀lú ayọ̀ ni ó fi gbà láti wá òun fúnra rẹ̀ tilẹ̀ ní àníyàn láti wá sọ́dọ̀ yín tẹ́lẹ̀. a arákùnrin tí ó lókìkí nínú gbogbo àwọn ìjọ nítorí iṣẹ́ rẹ̀ nípa ìyìn rere pé kí ó bá a wá kì í ṣe pé ó lókìkí nìkan ni ṣùgbọ́n òun ni ẹni tí gbogbo àwọn ìjọ yàn pé kí ó máa bá wa kiri nípa iṣẹ́ oore ọ̀fẹ́ tí à ń ṣe fún ògo Olúwa àti láti fi ìtara wa hàn. à ń ṣe èyí kí ẹnikẹ́ni má bàa rí nǹkan wí sí wa nípa ọ̀nà tí à ń gbà ṣe ètò ti ẹ̀bùn yìí nítorí ète wa dára lójú Olúwa ó sì dára lójú àwọn ènìyàn pẹ̀lú a arákùnrin wa tí a ti dánwò ní oríṣiríṣi ọ̀nà ní ti ìtara rẹ̀ pé kí ó bá wọn wá ní ìsinsìnyí ó túbọ̀ ní ìtara púpọ̀ nítorí ó gbẹ́kẹ̀lé yín púpọ̀ ní ti títù ẹlẹ́gbẹ́ mi àti alábàáṣiṣẹ́ mi nínú ohun tí ó kàn yín ní ti àwọn arákùnrin wa òjíṣẹ́ àwọn ìjọ ni wọ́n ògo Kristi sì ni wọ́n nítorí náà ẹ fi ìfẹ́ yín hàn sí wọn ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé òtítọ́ ni àwọn nǹkan tí a sọ fún wọn tí a sì fi ọwọ́ rẹ̀ sọ̀yà nípa yín ẹ jẹ́ kí ó hàn sí gbogbo àwọn ìjọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí